محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث الثاني عشر بعد خمسمائة وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وآله وسلم قال قد أفلح من أسلم وكان رزقه كفافا وقد نعه الله بما أتاه رواه مسلم وعن أبي محمد فضالة بن عبيد الأنصاري رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وآله وسلم يقول طوبى لمن هدي إلى الإسلام وكان عيشه كفافا وقنع رواه الترمذي وقال حديث حسن صحيح وعن ابن عباس رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وآله وسلم يبيت الليالي المتتابعات يبيت الليالي المتتابعة طاويا وأهله لا يجدون عشاء وكان أكثر خبزهم خبز الشعير رواه الترمذي وقال حديث حسن صحيح كما يقولون أنا ولا بأقلين tẹ́bí bá ń pọ̀ wọ́n sọ di nǹkan mẹ́rìírí tó láwọn tó ga jọjọ àwọn tó wà nípò gíga àpọ́nlé àti àyẹ́sí nínú àlùmọ́ anabi sallallahu alaihi wa sallam tó fi dórí anabi gan lára wọ́n sì sẹ̀mí irú rẹ̀ rí ẹgbẹ́ wa alákọ̀ọ́kọ́ wọ́n wá látọ̀dọ̀ Abdillah ibn Amr ibn al-As. رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وآله وسلم قال قد أفلح من أسلم ó dájú pé ẹni tó bá ti gba islam ṣoríire ẹnikẹ́ni tó bá ti gba islam ó ṣoríire eléyìí àwọn ẹni tí Allahu azza wa jal tó bá ṣoore yìí fún ayẹ kí wọ́n máa lóore wọ́n ní òun ni bàbá gbogbo rí òun ló síwájú tó lékè gbogbo dáadáa ẹni tó bá ti ní Islam kò sí nǹkan kan tọ́sàìní ẹni ò ní Islam kò sí nǹkan kan tó ní eléyìí òfin ni tí ò yí padà gbogbo ẹnikẹ́ni tó bá ti ní Islam gbogbo rẹ̀ ló ti ní ẹnikẹ́ni tí ò bá ní islam kò lórí ẹyọ kan lè má dá nítorí pé gbogbo oríire tayé àti tàlùkìyàmù wọ́n sọ̀rọ̀ sára jíjẹ́ mùsùlùmí ẹni tó bá jẹ́ mùsùlùmí àwọn oríire ọjà tiwọn láyé ń bí àti lọ́la gbẹ̀ndàlùkìyàmù ẹni tí ò bá ti jẹ́ mùsùlùmí irú wọn ni wọ́n padà ṣòfò tó ṣe pé wọ́n fìdí rẹ́mi. láyé ń bí àti tó bá di lọ́la ìgbéǹda al-qiyama wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa wàhúwà fi al-akhirati min al-khasirin. بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون àwọn tó bá ti jẹ́ mùsùlùmí àwọn làwọn orí ńláńlá yìí òun náà ni wọ́n ń bẹ fún mayuridillahu an yahdiyahu yashrah sadrahu lil islam wa mayurid an yudillahu yaj'al sadrahu dayyiqan haraja ka'annama yas'adu fi sama orí ńlá tó ju gbogbo orí lọ òun náà lẹ̀sìn islam lólu ẹlẹ́dàá sí ń pa wá láṣẹ. ويا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون اقوى يا الله نقوى قوى قوى يا ري اسقوى دكو أيا في نقوى قوى جا مسلم نباتي بابن لاوى النبي إبراهيم عليه أفضل الصلاة والتسليم تقبل الإسلام لا تاريخ قلوا أقبل سيكون ó sì ṣe bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ qala lahu rabbuhu aslim qala aslamtu li rabbil alamin ibrahim aleyhi salam ẹ̀ka náà lẹ́sẹ̀kẹsẹ̀ ló ti gba ìsìn islam ó lóun fún allah olúwa gbogbo àgbáńlá yìí kọ̀wájọ́ ma lórí ti ẹnìkan. ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون النبي إبراهيم عليه السلام النبي يعقوب عليه السلام أنا وبا وما وبا ولا سي وبا وصرا في الله قلت سيسكافون يوم قلنا أن يسلم torí náà ẹ gbọ́dọ̀ kú ẹ àfi nípò pẹ̀jẹ́ mùsùlùmí gbogbo nǹkan tí èèyàn bá lélélélé tí ọba láyé ń bí tí ọba sáti jẹ́ pé Islam ńlọba bọ́mọ lọ́wọ́ gbogbo ẹ̀ àwàdà lásán ni rí i pé òkú àfi nípò pẹ̀jẹ́ mùsùlùmí torí pé gbogbo ẹni tó bá ti kú ní mùsùlùmí irun wa ni ó padà sórí rẹ̀ tó bá di lọ́la ìgbéǹdàlùkìyàmà torí ẹ nínú àdìsí anabi sallallahu alayhi wa sallam qad aflaha man aslama ó dájú pé gbogbo ẹni tó bá ti gba islam ó ti ṣe kí ni ó ti ṣoríire abẹ allah ó sàwọn náà lọ́kàn nínú àwọn tó ṣoríire yìí wa kana rizquhu kafafa tó wá jẹ pé gbogbo àrísìkì rẹ eléyìí tó jẹ ìjẹ àti ìmú rẹ ìná àti ìlò rẹ kò ju nǹkan rondo lọ́jọ́ pé tòójọ́ gbogbo nǹkan ní ilé ojú tòójọ́ lọ gbogbo nǹkan tó ní ojú tòójọ́ lọ agbára ọkà nǹkan tó lè jẹ lójúmọ́ kan kò ní jù bẹ́ẹ̀ lọ wọn ló kú oríire ó kú oríire torí pé ètò ọjà lójúmọ́ náà wọ́n ti ọ lọ́wọ́ ní rọrùn ò ní ìkápá lórí rẹ̀ ọ̀ máa ṣagbe kọ́ máa ṣe bára ṣáájú di ọ̀dà onítàn ti sọrí rẹ̀ torí ẹ̀ à ń kó oúnjẹ pamọ́lé à ń sọ oúnjẹ sínú stọọ nǹkan ní túmọ̀ sí kó o nǹkan ní túmọ̀ sí kó sórí rẹ̀ oríire ó ní í ṣe pẹ̀lú kọjá mùsùlùmí kódà kó ṣe pé nítorí onílárísìkì ìjẹ àti ìmú kojú kojú kojú kojú kékeré báyìí lọ kojú kékeré báyìí lọ sọ eléyìí ti sórí وقنعه الله بما أتى شاء الله عز وجل tó wá dé kéèyàn láyọ̀ ọkàn pẹ̀lú nǹkan tó fún yàn nítorí pé èèyàn lè lówó èèyàn lè lọ́lá èèyàn lè nípò kó sì ni kọjá ya ẹni ni kó tún ya pa ya wípé wọ́n sọ̀rọ̀ ìka fóònù náà ẹni tí ọba ti láyọ̀ ọkàn aláìní ni píríncípù nìyẹn o gbogbo èèyàn tí ọba ti láyọ̀ ọkàn kọ́ aláìní ni kódà kó ṣe pọ̀ ńlọ jù láàrin àwọn èèyàn. torí rẹ̀ alqana'atu kanzon la yafna bẹ́ẹ̀ làwọn lárúbá sọ wọ́n ní ayọ̀ ọkàn pẹ́pẹ́ ọ̀rọ̀ ni tọ́kítì yẹn bá ń na tẹ́ńtọ́ ńnà kò ní takọ́gbẹ́. alqana'atu kanzun la yafna. kí ni wọ́n ń pè láyọ̀ kan òun náà kọjá pé ọwọ́ àwọn ọba ń tó ní ọtí ọlọ́run ọwọ́ àwọn ọba ń tó ní ọjọ́ lójú ọwọ́ àwọn ọba ń tó ní ó wúwo ó pàtàkì lọ́dọ̀ rẹ o jẹ́ kí tẹlomi ò mú ọ má rí dáadáa eléyìí tí Allah ṣe fún wa náà níta ń pè ní alqanaa wọ́n ń pè ní téèyàn ọba ti láyọ̀kàn yóò ní òní yóò ní ebi ẹni tí ebi bá ti ń dà láàmú kèé ríran róore tí Allah ṣe fún kí fẹ́ á pé wọ́n ṣe fún ọwọ́ kí ni rondo kò ní rí ní bàbàrà kò ní mà ní pàtàkì títí tí ó fi sọnù má lọ́wọ́ à ń bùkátà ká ní ayọ̀ ọkàn alimami shafi'i rahmatulahi alayhi wọ́n ní idha ma kunta dha qalbin qanu'in fa anta wa malikud dunya sawa tó bá jẹ́ni tó ní ayọ̀ ọkàn àti ìwọ àtàwọn ẹni tó nílé ayé tó kólé ayé jọ tí wọ́n jọba nínú ayé tí wọ́n kó ilé ayé jọ tí wọ́n lówó tabua tí wọ́n ń pàṣẹ fún nínú ilé ayé yìí ẹ ti jọ dọ́gba torí pọ̀ láyọ̀ kan ọjọ́ kí ti owó ọ ọjọ́ kí ti ọdọ́ lójú ẹni tó bá ti láyọ̀ kan kì nǹkan ní nǹkan ẹni tó bá ti láyọ̀ kan. kéèrí nǹkan ní nǹkan kan máa jẹ ọ́ọ̀ lónìyà ọ́ọ̀ nǹkan ló tó báyìí torí kan láyọ̀ ọkàn ni tí ọkọ̀ jọ́ lójú ìdílé tó fi kọ́ ha àríkọ́ ha ìní ọmọ àrí nǹkan tí Allah sì fẹ́ lómi. ètò na náà pọ̀ torí ẹ̀ ní Yorùbá náà ń pàkíyèsí kẹ́lẹ́ máa ń gbé àìláyọ̀ ọkàn ní ọ̀pọ̀lọpọ̀ láàmú. wọ́n ní kò sẹ́ni tí ọlọ́run ò ṣe fún àfẹnjọba pé tóun ò tóun oníkálukú ni wọ́n ṣe tiẹ̀ fún àmọ́ tí wọ́n bá jẹ́ aláìmoore tọ́jà láì láyọ̀ ọkà tọ́jà láì dúpẹ́ ọmọ àwọn pé gbogbo ní tí wọ́n ṣe fún ọkọ̀ jámọ̀ kankan àìláyọ̀ ọkàn ní máa mú yàn jalè àìláyọ̀ ọkàn ní máa mú yàn fẹ́wọ́ àìláyọ̀ ọkàn ní máa mú yàn bínú ọmọlàkejì. téèyàn máa ṣe lára àìláyọkàn ìní máa jẹ́ kíkè ta rìkíṣí ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kùn kọ́mọ́kásẹ̀ kúrò láwùjọ àìláyọkàn ló bí gbogbo àwọn gẹ́dẹ́gẹ́dẹ́ burúkú tí ń bẹ nù ọkàn rẹ tí òjò gbádùn tí òjò rí mú mi tó fi yèèyàn kéèyàn ẹnjọba láyọkàn máa fún lórí ètò ṣe fún un ibi tó ti ń dúpẹ́ yẹn kí ó tún máa lékún sí i wa ta'azzana rabbukum la in shakartum la azidannakum wa la in kafartum inna adhabi la shadid. ẹran ti gbà tí olúwa ẹlẹ́dàá ń ṣèkéde pété ẹ bá fi lè dúpẹ́ mo búra pé màá ṣe àlékún fún yín àmọ́ ẹ bá ṣe àìmọ́re ẹ mà dájú pé ìyà tí ń bẹ lọ́dọ̀ Allah mo búra pé ìyà tó le koko ni. à ń bùkátà jama à ń bùkátà ká torí rẹ ẹni tó bá ti láyọ ọkàn pẹ̀lú ọwọ́ òun ọba nǹkan tí Allahu fún ó ti sórí rẹ̀ kò ní síjọ́ kan láyé tọ́ọ̀rọ̀ ẹnìkan pẹ̀lú oore tí Allahu ṣe fún tọ́kàn rẹ̀ ó bàjẹ́ ó sì ní tìtorí rẹ̀ kọ́ máa pẹ̀gàn rẹ̀ kọ́ máa sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dáa torí pọ́n fẹ́ kí nǹkan tó wà lọ́dọ̀ rẹ̀ ó bàjẹ́ ìlara ẹni tó bá ti láyọ̀ ọkàn ẹ kàn ní rí pé gbogbo ayọ́ máa ti tún mágbárí kò ní lè rẹ́rìn ẹni tó bá ti láyọ̀ ọkàn ọwọ́ àwọn ọba nǹkan tó ní yóò jẹ́ tó ń lọ́rùn kò ní jẹ́ kò ní máa ronú pé kówó rẹ̀ ọjà bá kó wọn mú kò ní máa ronú kó gbàgbé láti ti ṣọ́ọ̀pù rẹ̀ káwọn wá kú ọlọ́jà kò ní máa ronú pé kò sí owó kà fún un kó lé òun ní dá padà. gbogbo àwọn tó láyọ̀ kan ló máa ń hùwà burúkú báyẹn torí ẹ̀ à ká ní ayọ̀ kan àdìsí nínú àwọn ńlá tó ṣe fún èèyàn téèyàn bá mórí òun náà ní mùsùlùmí mùsùlùmí yẹn àánú ni fún àwọn ẹni tó ṣe pé ó fi mànà ẹni tó lu fi mànà òun ló máa ń gba Islam ẹni tó lu ẹlẹ́dàá wa tí ọba fẹ́ fi mànà kọ́dà bẹ́ẹ̀ tún bùn lówó lẹ́yìn tí a ti pè lọ sí díẹ̀ sin Islam ká a ti ṣe man yuridillahu an yahdiyahu yashrah sadrahu lil Islam wa man yurid an yudillahu yaj'al sadrahu dayyqan harajan ka'annama yas'adu fi as ẹni tí Allah tí ó gbèrò láti fi mànà yóò jẹ́ kí ọkàn rẹ̀ kó máa dí gádígádí gbogbo ìgbà tó bá ti gbọ́rọ̀ ẹ̀sìn Islam ọ̀rọ̀ rẹ̀ ó dàbí tani tí ń gòkè lọ sí sámà sẹ́mi pé lẹ́tà ń gbé yìí báyìí ńṣe ló rọ̀ wá lọ́rùn láti gbé bẹ́ẹ̀ nítorí kékinni kí lorúkọ atẹ́gùn tá a mi naam oxygen èwo là ń fẹ́ jáde carbon tó oxygen tá a mi yẹn ilẹ̀ tá a ti lè ni. tí ẹ bá ti lọ sókè tí bá ti lọ sókè oxygen máa dínkù yóò dínkù yóò dínkù yóò dínkù dínkù rí nitrogen ṣé nitrogen ṣe mí ṣó ṣe mí kò ṣe mí sòtọ́ máa ti lọ sókè yẹn àti mí yóò ṣòro yóò ṣòro yóò ṣòro yẹn wọ́n máa ìgbà tí ó kù torí ẹ̀ ni àwọn tí máa ń lọ sókè yẹn kí lè rò pé kí ló dé tán fi ń bojú yìí táwọn náà ń lo nìkọ́ọ̀bù ni nítorí pé òkè tí wọ́n lọ yẹn atẹ́gùn tí wọ́n lè mí òsì ń mà wọ́n á fi kíní tí wọ́n fi bojú yẹn wọ́n fi protect imú wọn níbi atẹ́gùn tó wà lókè tó lè pa wọn èyí tó láti mí ká lè fi sẹ̀mí wọ́n mọ̀ wá mí gbára egboro tí wọ́n ara kòndòrò tí wọ́n pọ̀n sẹ́yìn lọ sí mu wọn tọ́ba ti ń lọ sókè ní mímí ọ̀ma di pé kò ṣeé ṣe kò ṣeé ṣe kò ṣeé ṣe kò ṣeé ṣe tẹ́bá wa nu bàálù ṣé wíńdò bàálù ṣe sí sẹ́yìn wọ́ọ́rí ni tọ́ba tí wọ́n ṣe lè tó ṣe sí ó sì wò àbò ní sí wò ẹ̀yin tẹ́ fẹ́ràn adventure burúkú ọkàn pa gbogbo èèyàn ni. lórí bẹ́ẹ̀ ṣe lóòkè yẹn ti kúrò níbi tọ́kísíjìn wà ọkàn sí atẹ́gùn tí èsì ti wá wọlé kálukú òkú dànù nù torí di eléyìí báyìí ẹni tí Allahu ọba fẹ́ fọ́nà mà tó ń bá ti ń gbọ́rọ̀ nípa Islam bẹ́ẹ̀ ni mímí rẹ̀ máa dàrú mímí rẹ̀ máa dàrú mímí rẹ̀ máa dàrú bí ẹni tó tí Allah tí ọ̀fẹ́ fọ́nà mà tó bá wà nítòsí àwọn mọ́sálásí tó máa ti ń sọ̀rọ̀ Islam àwọn mọ́sálásí tó máa ti ń ṣèdánilẹ́kọ̀ọ́ nípa Islam bí bá ṣe ń gbọ́ sí yóò dàbí ìgbà tí wọ́n ń fún mímí rẹ̀ ni bí ìgbà tí wọ́n ń fún imú rẹ̀ tí ò ní rí mú mi lọ́mọ pé ah, ẹ fẹ́ pa wá ni ẹ fẹ́ pa wá ni ẹ fẹ́ pa wá ni torí pé Allah ọ̀fẹ́ fọ́nà mà ni ìgbà tí ẹlòmíì máa ń gbọ́ tó ṣe pé Allahu gbèrò láti fọ̀nà má bóun ti ṣe ń gbọ́ nínú rẹ̀ ọmọ dùn nínú rẹ̀ ọmọ dùn nínú rẹ̀ ọmọ dùn ọ wà ní one thousand metre síbi tí mọ́ṣáláṣí yẹn wà yóò máa rìn bọ̀ yóò máa rìn bọ̀ yóò gé kúrú yóò di nine hundred metre yóò di eight hundred metre seven hundred metres yóò di six hundred metres four hundred metres three hundred metres hundred metres fifty metres ten metres náà á dúró lẹ́nu ọ̀nà mọ́ṣáláṣí ọmọ ọgbọ́n nǹkan tó ń sọ. ẹjọ ṣé mo lè wọlé ẹjọ ṣé mùsùlùmí lẹ́yìn ní òun ti di mùsùlùmí bọ́ tọrọ tó ń gbọ́ yẹn ẹ kọ́kọ́ gba Islam ká wọlé. ǹjẹ́ nìkan ń gbọ́ tọ́ dàbí ìgbà tó fẹ́ kú lẹ́nìkan ń gbọ́ tọ́ wọ wá ìyàtọ̀ tó wà láàrin àwọn méjèèjì òun náà pé Allah ó gbèrò láti fi eléyìí mánà. kò gbèrò láti fìtọ̀ mánà eléyìí ń gbọ́ ìsẹ̀mí rẹ̀ ń dùn eléyìí ń gbọ́ ìsẹ̀mí rẹ̀ fẹ́ pin torí rẹ̀ orí ńlá ni Allah ṣe fún ọ nígbà tó ti jẹ́ mùsùlùmí o máa dúpẹ́ fún lórí oore yìí torí pé ojú ọ̀nà àtọ̀ tá a fi Abịa Allah kọmọ pàwádà ta ìdá oore ńlá tó ti ṣe fún wa yìí kọ́mọ́ bàjẹ́ mọ́ wa lọ́wọ́ kó má ti gbà kúrò lọ́wọ́ wa. bákan náà anábì sallallahu tó fi hàn wá polórí tún ni ẹni tó ṣe pé ó ní nǹkan tó tó lè ká àti gbé dúró láti jó oúnjẹ tìsín olóríire lò náà èso túmọ̀ sí kíkọ sẹ́dìgbà tá a bá ṣẹ̀ kó oúnjẹ jọrẹ gẹ́dẹ́ ni wọ́n á máa pè ọ́ ní olóríire oúnjẹ díẹ̀ tó lè gbé ọró lọ́wọ́ àsìkò tó wà ń bẹ̀ tó bá pé náà ló ní olóríire ni ọ. walastu ara as-sa'adata jam'a mali. ولكن التقي هو السعيد kìsì kakowójọ kakowójọ kakowójọ ni wọn ń pè how much how much do you have in your account kọ wa dárúkọ owó kan tó ní zero zero zero zero zero zero zero zero tá a lè káùntì wọn pe ooo oh, bàbá yẹn lówó eléyìí ẹ sórí ilé jama kí ni wọn ń pè lórí ìpáyà Allah walastu ara sa'adata jam'a mali walakinna at-taqiyya huwa as-sa'id sálọ lórí rẹ ẹni tí bá ti ń páyà Allah. alqanaa ayọ̀kan gbogbo ẹni tó bá ti láyọ̀kan lórí ni wọn ò ní rìpọ́tì láéláé pé ọ́ọ́ ah, ah, ẹ̀yin ọmọ ẹ̀ bá bàbá yín sọ̀rọ̀ ni bàbá yín sì ṣe bára kò ní ṣẹlẹ̀ torí pé ọláyọ̀ kan ẹni tó bá láyọ̀ kan àwọn èèyàn ní máa jẹun kọ́ tẹjú mọ́ wọn títí tó kélé ó fi máa jábọ́ lọ́wọ́ wọn nítorí pé láyọ̀ kan kò ní jọ̀kẹ́jọ́ à ẹni tó bá láyọ̀ kan kò ní máa rìn ní gbèrígbèrí ibi tí ó ti máa wá ìbànújẹ́ fúnra rẹ̀. yọ ma ṣe bó ṣe àárín àwọn ẹlẹgbẹdẹ ẹlẹgbẹ jẹgẹdẹ irọ́ rẹ̀ ni jókòó kò ní í jẹni tí tí tó gíní tìjọ ma mí fìn tó bá fẹ́ ẹlòmíì ẹni tó kéré sí ni wọn wò eléyìí ó túnbọ̀ jẹ́ kó ní ayọ̀ yóò sì lè máa dúpẹ́ fún lórí nǹkan tí fún yóò à ń bùkátà alqanaa nínú gbogbo nǹkan pàápàá jùlọ níní nínú níní àwọn nǹkan ilé ayé ẹni tí ó bá ti láyọ̀ ọkàn tó bá fi òbítíbitì owó tó bá fi kọ́lé níjọ́ tó bá rí ilé ẹlòmíì tó dájú tó ń lọ yọkọ̀ fọ̀sẹ́ẹ̀lì sára ilé rẹ̀ nítorí pé kò ní ayọ̀ ọkàn tó bá ra mọ́tò tọ́gbẹ́ irú rẹ̀ ò pé méjì lágbègbè ibi tí ń gbé níjọ́ tó bá ti lè rí ètò ju tó ń lọ pẹ́nìkan tó ń lò nítòsí ọ̀dọ̀ òun yóò kọ̀fọ̀ sẹ́ẹ̀lì títí ẹ lá torí kò ní kíni kò láyọ̀ ọkàn kọ́dà àìláyọ̀ ọkàn yóò dé orí oúnjẹ tán gbé kalẹ̀ níwájú ẹ pétọ̀ baálé wa a ti gbóúnjẹ kalẹ̀ fún yín o kẹ́ ẹ lọ jẹun o ibi tó ti fẹ́ máa jẹun lọ́ba di kó ń búráùzù ó búráùzù lọ́ba rí oúnjẹ wípé today's dish lóòtẹ́ẹ̀lì kan ó wá rí oúnjẹ tán tó sórí tébù lọ pé sóúnjẹ ni wọ́n gbé kalẹ̀ abẹ́rẹ́ rí nǹkan mọ́ tòótọ́ ìyá náà lọ ogun yẹn sàpàtì sàpàtì kalẹ̀ wọ́n gbé yìí sí ẹ wo ẹ wo sẹ́mọ́fìtà ni wọ́n dára sí lóòtẹ́ẹ̀lì báyìí. Hmm? wọ́n kó edé sí wọ́n kó kinní sí. wá gbóúnjẹ rẹ lẹ̀ téèyàn bá ti ní ayọ̀ kan yọ kó oúnjẹ wàláhì ẹni tí ọba láyọ̀ kan gan yọ pàyàwó rẹ̀ yọ pàyàwó rẹ̀ torí pé ìgbàdọ́ ẹ̀kọ́ jù rí ògbébì kan pàkàpàkà yìí náà ni ọkàn jáde ní lọ́ba rẹ̀ nìkan náà àwọn obìnrin irú àti àwọn máa ń lo body filler sójú wọn. sọ gbogbo ibi tójú bá ti fẹ́ dín kòtò wọ́n filẹ̀ so wá ríru àwọn eléyìí wọn pé ó oh! olójú tòmátò ìyàtọ̀ sí ètò ń gbé ilé sọ́jọ́ olójú àlùbọ́sà sòkò ní láyọ̀ ọkàn yọ pàyàwó ni ayọ̀ ọkàn pàtàkì jàmá tí yẹn bá láyọ̀ ọkàn gbogbo nǹkan ló ní ẹni tí ò láyọ̀ ọkàn tó ní nǹkan kan kò ní nǹkan kan Al-Imam Muslim ọlọgbẹgba wa yìí wọn ẹgbẹ wa tó tẹ̀lé wọn gba alọtọdọ baba muhammad fadala ibn ubayd al-ansari radiyallahu anhu annahu sami'a rasulallah sallallahu alayhi wa sallam yaqul wọn gba <coughs> tí ìránṣẹ́ allah ike àti ọ̀la ọlọ́kùnmá bá ti ń sọ pé kpọ́wọ́bà lèman hudiya lil islam kpọ́wọ́bà oríire alijanna fún gbogbo ẹni tá a bá fi mànà lọ sí di islam alijanna kọ́ máa jẹ́ ti gbogbo ẹni tá a bá fi mànà lọ sí di islam abẹ́ allah kọjá jásí pé alijanna náà nílé wa kọ́má se iná nílé wa kọ́dà kọ́má se ní ibi tá a kọ́kọ́ yà kátó wà lìjánà ẹnikẹ́ni tó bá ti fi màná lọ sí di Islam ó ti sórí rẹ̀ o wàlàkín kò tó ká pọ̀ ǹjẹ́ mùsùlùmí lórúkọ lásán kò tó ká pé bàbá rẹ̀ ìyá rẹ̀ mùsùlùmí ni wọ́n ìwọ kì í sojúṣe eléyìí tọ́jú ọ̀ràn yẹn lórí gbogbo mùsùlùmí pé kọ́ máa ṣe torí pé ọ̀wọ́ bàbá mi mùsùlùmí ni ìyá mi mùsùlùmí ni wọ́n sì pẹran súnàmì gbogbo eléyìí ọ̀sọ̀ yẹn di mùsùlùmí torí pé téèyàn bá ti máa jẹ́ni tí ń sojúṣe èyí tó dọ̀ràn yàn lórí mùsùlùmí kọ́ máa ṣe lábẹ́ àbúradà ẹ̀sìn Islam béèyàn bá ń pera rẹ̀ mùsùlùmí ìnagijẹ lásán tí ò ní tùmọ̀ ni o. gbogbo ẹni tó bá ló ń ṣe Islam tí wọn máa ṣe àwọn ṣẹ́ẹ̀jọ́sìn eléyìí tí Islam tó ní kí gbogbo mùsùlùmí wọn máa ṣe ǹjẹ́ àwọn alẹ́ pé mùsùlùmí bí alẹ́ pé mùsùlùmí o àfi dandan dandan kọ́ ọ máa sojúṣe rẹ kọ́ ọ máa ṣe nǹkan tó lu ẹlẹ́dàá wa tó fi pa wá láṣẹ nínú Islam ṣẹ̀kọ́ nípa eléyìí ẹni tí ó bá ti dọ́dọ̀ rẹ̀ ńlọ ń gbọ́ yẹn o tí ó bá ti sojúṣe ó ní jẹ́ mùsùlùmí ẹni tó bá jẹ́ pé kì í ṣẹ̀sìn àwọn ìdẹ́sí Islam ní ká máa ṣe kì í ṣàmójútó àwọn òfin ètò ẹ̀sìn islam ní ká mójútó kì í para má jìnà sí àwọn ètò islam ní ká jìnà sí ọ̀wá ń janú fánu sọ pé mùsùlùmí ni ọ́ kí ló sọ di mùsùlùmí gan kò yé kí ló sọ di mùsùlùmí kò yé ẹni ọba ti máa sojúṣe kò lè jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ sojúṣe ó gbọ́dọ̀ máa ṣe ìjọsìn torí pé ojúṣe àti ìjọsìn ò ní jẹ́ kéèyàn jẹ́ mùsùlùmí ọmọ lè má mú ní míì a àwọn bàbá wa ló gbé islam wọlé yìí ó gba àwọn ọ̀rọ̀ burúkú tí ọjà máa ń kankan ìtàn lásán tí ò nítumọ̀ ṣé wọ́n ń ṣe islam àbò ṣe ètò ọjà nìyẹn bàbá ẹ fi bàbá ẹ sílẹ̀ bàbá ńlẹ fi bàbá ńlá rẹ sílẹ̀ idha iftakharta bi aba'in lahum sharafu qulna sadaqta walakin bi'sa ma waladu tó bá ṣe fáàrí pẹ̀lú àwọn bàbá rẹ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ tó wọ́n jẹ́ ni tó lágbègbè àwọn èèyàn pàtàkì àwa wo history àrígbé yes bó ti ṣe sọ náà ni àwọn èèyàn ńlá ẹni pàtàkì iná làwọn bàbá rẹ̀ àwọn bàbá ńlá rẹ̀ ìwọ wa ń kọ́ kí ni wọ́n já kí ni wọ́n rí ṣe kí lọ́ọ́ achieve wọ́n á sọ pé yes òdodo ló sọ fáwọn èèyàn ńlá làwọn bàbá rẹ̀ ṣùgbọ́n ọmọ abú ni wọ́n bí èèyàn ńlá bí máa bo wọ́n bí sákùsákù wọ́n bí rẹ́kùrẹ́kù wọ́n bí kọjá máa ń kankan pàǹtí torí pé kìí sèyàn lẹ́jọ́ ọ̀gá àwọn bàbá tiwa àwọn bàbá tiwa kí lẹ́yìn ẹ fà àwọn bàbá ńlẹ̀ àwọn ti láti achievement tán kí wọ́n lẹ́yìn rí achieve ọ̀rọ̀ lásán ẹnu lásán tí ò wúlò kí lẹ́ achievement tiẹ̀ ìwọ ò sẹ̀sìn o sojúṣe rẹ nínú Islam ọ̀ wá sọ pé bàbá rẹ lè má mú bàbá rẹ kìnnìkan ní wàá ní kìnnìkan láfẹ́ fi sè pé bàbá rẹ ni ó dẹ̀sìn tí ó gbé wà lìjánà ni oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ la wáyé mójútó Baba tiẹ̀ bàbá ẹ̀ yóò mójútó tiẹ̀ bàbá rẹ ò lè bọ́ gbé tiẹ̀ gẹ́gẹ́ bí wọn náà lè ṣe bá bàbá rẹ gbé tiẹ̀. wa kana aishuhu kafafa tó sì jẹ́ pé ìjọ imú rẹ̀ kò ju ti agbára rẹ̀ ká kékeré báyìí lọ nǹkan kékeré tágbára rẹ̀ ká náà ní nǹkan tí fi ń sẹ̀mí kò lágbára jù bẹ́ẹ̀ lọ àsìkò gbàtẹ́yìn ń jẹ ìsù àmàlà mẹ́ta agbára tiẹ̀ kọ̀ ká ju ìdajì ìsù àmàlà lọ bágbára tí ẹ ṣe máa nù. sọ̀ńtorí pé tó o bá ṣe bó o ti ṣe máa ò ní jẹ́. wà kọ́nà ó sì tún jẹ́ nítorí ayọ̀ kan ayọ̀ kan pàtàkì nísìnyí tí yóò bá láyọ̀ kan ìwà àfà ọjọ́ lùmọ̀ à ń kọ́ àwọn ọmọ ń kí òun àwọn ọmọ tó wà ń kọ́ ń kí òun tó bá ti lọ sí post office lójoojúmọ́ tó bá ti sí box wọ́n fi ìwé pélébé kà síbẹ̀ ẹlẹ́rù tó tóbi ju àpàtì yín lọ ẹ mú ìwé tí ó mú amọ̀dájú pẹ́yìn lẹ́ni àpàtì tí nọ́mbà rẹ̀ jẹ́ báyìí wá kálíbà gbẹ́rù yẹn fún yín tabati wa ríru ìwé yẹn a lè rí ẹrù yẹn Dagba. àfi ká lọ bá àfáà wa tó ní bọ́ọ̀sì ike kí wọ́n fún wa níwèé káàkiri lọ fi hàn wọ́n ní ilé ìfìwé pamọ́ ilé ìfìwé ránṣẹ́ tí wọ́n fi gbé ẹrù tó dé sí inú àpótí wa fún wa so inú àfàǹ ti ń dùn nípa àwọn làwọn lẹ́rù lẹ́bà lọ sí post office wọ́n bá lẹ̀ ní pálí mẹ́ta pálí mẹ́ta àwọn ajẹtìrà kí á ní kókó ń tàfà sí lọ́wọ́ jólúmọ̀ ebi tí wọ́n á lọ nìkan àwọn olùmọ̀ àwọn sì ka tírà kún dáadáa kọjá bí wọ́n tó ń kó aṣọ pamọ́ nu kọ́bọ́ọ̀dù ti kà fún kọjá bí wọn tó ń kó bàtà àjọ bó ti ṣe ká fún àwọn katira fún gidi gbà tó gbé gbogbo kátó mẹ́tẹ̀ẹ̀ta wa lọ́ba di tọ́mọ kí ó àfààbà ni gbà tó o tú ẹrú tó tù ìwọ ló ní o àmọ́ ìwọ́dọ̀ tù ẹ gbé lọlé à akramakumullah ìta bá ní wọn bá wo kọtọ àmbẹ lọ́ba dòkọ ọmọ kí ó afáàbá ni ẹ fi àwọn tíra ńlẹ̀ lọ́dọ̀ mi náà wọ́n bá já gbogbo ẹ̀ wọ́n máa ń wò lọ́kọ̀ọ̀kan wọ́n ń wò lọ́kọ̀ọ̀kan wọ́n ń wò lọ́kọ̀ọ̀kan wọ́n lélẹ̀ wọ́n lélẹ̀ wọ́n lélẹ̀ wọ́n lélẹ̀ wọ́n lélẹ̀ wọ́n lélẹ̀ tọ́ afáàbá wọ́n bá kó gbogbo tíra padà sáyè rẹ̀ wọ́n bá pe ọmọ tí wọ́n fi tíra ránṣẹ́ ló kọ rẹ̀ wọ́n ní kó wá gbé tíra rẹ̀ kí ló dé tá a fà fi dá gbogbo tíra padà ayọ̀ ọkàn. tí ọba aláyọ̀ Yọkàn yọ gbẹ́sẹ̀ lé abẹ́ òní gbẹ́sẹ̀ òkè ní dáúdù rẹ lè dà kápá àfa rẹ gbogbo gbogbo tìrà kí ni dáúdù rẹ lè dà yà máa kùn lẹ́yìn kùlé ni ní gbọ́ ó tún dòtú kejì wọ́n tún lọ <laughs> ah, ah, ẹ bá tún lọ ẹ tún padà sí ilé ìfìwé ránṣẹ́ wọ́n tún yìí o pálí mẹ́wàá ni ọmọ aborí kólóbó yìí náà wọ́n tún kó ránṣẹ́ sí wọ́n tún kó tíra wa òun á rí gèlè mọ́lẹ̀ àfáà tún rí wọ́n tún yẹ̀wò bíi ti ṣáájú wọ́n á rí pé eléyìí ìdá mọ́kàndínlọ́gọ́rùn-ún gbogbo orú tíra tó àmì àwọn òrírí afáàtún ni ẹ wá kó tìrà yín kí ló dé tá afáàfi dá padà ayọ̀ ọkàn kọ wá sóṣù náà láyé bí tìrà sí ń wá fọmọ kéwòn tá a fọ bá lọ ayọ̀ ọkàn yọ padà ṣépè fọmọ àbí òní ṣépè fún yóò ṣépè fún o olórí ibú rẹ láti dé o ti wọlé yìí àwọn ò tún rí nǹkan kan òun fi nǹkan kan ránṣẹ́ sáwà má abẹ́ ni ayọ̀ ọkàn pàtàkì nínú gbogbo tí èèyàn máa ń ṣe láyé eléyìí tó àpèjúwe tí máa ń ṣẹlẹ̀ kẹ́bí wọ́n ti wá kọ́ màá bì káwá pé ayé tí wọ́n ka à ń fìwé ránṣẹ́ àfìwé ránṣẹ́ kún ni bíi tìgbà kan kọ́ á máa lo bọ́ọ̀sì àlùmọ̀dínà bì kọ́ máa kówé ránṣẹ́ sí ọba ó lè rí gbà àfi tá a bá lọ́ bọ́ gbà àwọn à ń kó nǹkan rẹ fún à ń kó nǹkan rẹ kí ló dín kù fún wa kò dín kankan kù fún wa a gbọ́dọ̀ kọ́ ayọ̀ kan a gbọ́dọ̀ kó ayọ̀ kan torí pé tá a bá kó ayọ̀ kan kò sí ẹ bẹ̀rẹ̀ sí ní kórìíra gbogbo èèyàn ẹ máa bínú wa nítorí oore tí olú ẹlẹ́dàá wa ṣe fún wa nígbà tó sì jẹ́ kó ṣe tiyín náà fún yín kí wàá ló dé tó ní fẹ́ rere fọ́mọlà kejì rẹ tí Allahu azza wa jalla tó ṣoore fún. nísìn ẹ̀yin tajà ọjà tẹ́ wọ́n ń ta yẹn àwọn nǹkan àlòkù lẹ́ẹ̀ máa tà bóyá àwọn páànù tí wọ́n fi ń kalé èyí tí wọ́n bá ti tú lórí ilé àwọn sílìn tí wọ́n bá ti tú àwọn pákó tí wọ́n bá ti tú ẹ ti wá níbi tẹ́ ẹ̀ ti máa tajà ẹnìkan àwọn èèyàn wá fẹ́ ta irú àwọn páànù báwọn irú àwọn pákó irú àwọn sílìn báyẹn wọ́n wọjà wọ́n nítọ̀ àfà se irú ta ni ah, irú ọjà táyìn ń ta nù ẹ lọ wọn mọ lọ ma bá fi tirẹ́là ru àwọn páànù rẹ̀ bẹ́ẹ̀ ti ṣe ń sọ eléyìí ẹ sọ ọ́lẹ́ka ìsọ̀kalẹ̀ tán tirẹ́là lọ àwọn kan tún dé wọn ní àfà ṣé ẹ̀yin náà ń taru páànù yìí ni níta ń tànù lọ wọ́n mú ọ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ṣé yòókù ò ní ah, ọmọ yìí ti lò wá mọ́gbà gbogbo ẹnìkan wà wájú iṣẹ́ iwájú ọjà gan ló ń jókòó sí wọ́n kàn fóru ni àtìgbà tán tó dọ̀dọ̀ rẹ̀ tí wọ́n bá ti láyọ̀ ọkàn wọ́n bẹ̀rẹ̀ sí ságùn síra wọn àbí wọ́n ní sà wọ́n bẹ̀rẹ̀ sí ní sà sàǹbù ká da ayọ̀ ọkàn jama ayọ̀ ọkàn pàtàkì tí àwọn èèyàn bá láyọ̀ ọkàn òkúta ọgbà àwọn ológun gbogbo àwọn ńlára wọ́n wá bí wọ́n sí gbogbo àwọn kẹ́ni má ní ẹ̀yàn ẹ gbàgbé irú wọn láwùjọ torí pé ńgbà tá a láyọ̀ ọkàn làá fi máa bínú ara wa aláyọ̀ kan la fi máa ń fojú kéré eléyìí tí Allahu ṣe fún wa yóò wá jẹ́ kó ọmọ bàbára tẹlomi ọ́ abẹ́rẹ́ sí ní kórìíra rẹ̀ à ń bùkátà ká ní ayọ̀ kan sábà bá ti kan ó lè gbé pẹ̀lú gbogbo èèyàn ó lè bá gbogbo èèyàn ṣe òní ro aburú sí wọn òní fẹ́ kí nǹkan wọn tó da kọ́ bàjẹ́ torí pé tiẹ̀ náà ń kọ́ ọjọ́ lójú. hadith tó tẹ̀lé lẹ́yìn wọn látọ̀dọ̀ abdullah ibn abbas radiyallahu anhuma qal كان رسول الله صلى الله عليه وسلم يبيت الليالي المتتابعة طاوية anabi sallallahu alayhi wa sallam ibn abbas ló ń fún wa ròyìn o a máa sùn a máa sùn láwọn alẹ́ tó ẹ pé wọ́n tẹ wọ́n tó tẹ̀léra wọn a máa sùn láwọn alẹ́ tí wọ́n tó tẹ̀léra wọn lẹ́ni tó ṣe kó ń pè wé nǹkan mánú. ó kó ebi mánú ọwọ́ awé nǹkan mánú nítorí kínú rẹ̀ ọmọ bá sọ̀rọ̀ alẹ̀ torí tínú bá ti sọ̀rọ̀ alẹ̀ lẹ́bi tí ń pa ẹni tẹ́bi ń pọ́ sẹ̀sẹ̀ fojú hàn. anabi wa nù sọlọlọ alayhi wa sallam anabi ò fi nítorí pé kò ni wọ́n yé sì sọ sòyàmù lálẹ́ agbọ́ ọ̀tọ̀sán tánàbí ọwọ́ àpè ǹjẹ́ ìyàwó mi. ṣé a ní nǹkan kan létí èèyàn lè jẹ bí ṣé bá ní òsín nǹkan kan yóò ní tọ́ ajẹ́ pé mo ti dàníyàn pé mo ń ṣe ọ̀ṣùyàm wáyé o mo dàníyàn pé mo ń ṣe ọ̀ṣùyàm ṣé any time of the day náà ló lè wáyé tọ́ọ̀bù àkàtì oróúnjẹ ńlẹ̀ mo dàníyàn pé mo ń ṣe ọ̀ṣùyàm bẹ́ẹ̀ ni ó lè wáyé any time of the day kó tó di fóònù yẹ tàbí tóun bá ti kan tari eléyìí ò ṣe ṣe má ó tún di jọ́mi. àwọn Ṣafi'iyya wọ́n là fi òórùn òórùn ọjọ́ kan rí àfi sàmì torí tọ́jọ́ bá ti kan rí agbọ́n àárọ̀ nínú ọjọ́ ti lọ bóòlù tí wàá fẹ́ ṣe sùyà àmọ́ tọ́jọ́ ọ̀bá ti kan rí lọ́wọ́ á rí i pé òórùn jẹjẹ látàárọ̀ kọkàn má jẹ́ kébi ọkọ̀ fáwọ̀ tí ò ní sí ládá tí ò ní sí ládá ọ̀dà ní ẹ̀kọ́ ṣoṣo yá lópin ìgbà tọ́jú ọ̀bá ti ṣe kí ni tí ọ̀bá ti kàn rí ámbọ̀sibọ́sí pé òórùn ọyẹ tàbí. ọ̀dọ̀ àwọn ṣàfihàn láti ṣàǹfààní. báńdàbí sallallahu alaihi wasallam bá wá dùn àwọn ìyàwó rẹ̀ tó máa ní òsín kankan yóò sọ lópin ìgbà tó rùn ọ̀bá tí ìyẹ̀tàrí tó bá ti yẹ̀tàrí sáyì rẹ̀ wà má lónìí kò sáyì rẹ̀ anábì máa ń ṣe àwọn òru tí wọ́n tó tẹ̀léra wọn lẹ́ni tí ń pebi mánú wé nǹkan mánú sùn torí kébi kọ́mọba ráyè ti jẹ́ pé yóò ṣe ní sùtà salawatu rabbi wa salamuhu alayhi ọ̀dà àdìsí kan wá sanabi sallallahu alayhi wa sallam tó ní ẹ gbọ́dọ̀ máa ń ṣe alwisal tẹmọ alwisal oníkítẹ bá ti ṣe siyam dé ìgbà tóòrùn tó ti wọ̀ tó yẹ kí ẹ sínú ẹ má máa ṣe siyam yẹn lọ bẹ́ẹ̀ tóorùn bá ti wọ̀ kí ló yẹ ká ṣe ká ṣe nù. àwọn sàhábà wa fura wíwà anábì sallallahu alaihi wasallam tó ní a gbọ́dọ̀ máa ṣe sòyàmù yípo ìwọ ń ṣe láṣẹ yípo. anábì wa ni ayyukum mithli tani nínú yín ló dàbí mi. ó tọ̀ àmúwa ó kọ̀ à ń fún mi jẹ à ń fún mi mu tó ń ti páàrí bí wọ́n ṣe ń fún jẹ tó ń ti páàrí bí wọ́n ṣe ń fún mu wípé òun ẹ lè fi tòun ṣe bóòrùn bá ti wọ̀ ẹ̀yin ẹsẹ̀ kí ni ẹ sínú ẹ wá rí i pé mi ń sínú ẹ rí i pé mò ń jẹun ẹ rí i pé mò mu lásìkò sínú ẹ fi tèmi sílẹ̀ mo lè máa gbà yípo ṣùgbọ́n ńgbà tí ń bá sínú olúwo ó fún mi jẹ olúwo ó fún mi mu tó ń ta ìrí mi pé mò ń jẹ mò ń mu. adẹ́pẹ́lẹ́ yẹn ní í ṣe pẹ̀lú ìgbà tí bá ń ṣe sùyàmù nìkan ni torí pé àwọn àsìkò tánàbí ń pè bí mánú sùn yìí báyìí kò ṣe sùyàmù. níbìrì abbas radiyallahu anhuma ló fi lánàá bí sallallahu alaihi máa ń ṣe àwọn òru tótótó tẹ̀léra wọn lẹni tí wọ́n máa pè bí mánú so nǹkan mánú. yàrá kí tí ọba ti sùn yá yìí jẹ wọn kì í fún mu. awọn torí sùn yá à ń jẹ à ń fún mu tásìkò àti jẹ àtàtì mú bá tó. ìgbà tánábì sọlọ alaihi wasallam ń òun fẹ́ jẹ́ ànábì tí ó jẹ́ tí wọ́n yẹ kọjá ànábì tí ó jẹ́ táwa ń wò lójú wa pé aláìní ni onóòrí jẹ aláìní ni onóòrí kò rí ná kò rí lò àmọ́ tó ṣe pé ní kọ̀kọ̀ wọ́n ń fún jẹ nígbà rí ń fún mu nígbà nígbà táwọn ọmọ so ṣé eléyẹn ọlọ píọ́lì pé ànábì aláìní nù kọ lọ́bẹ̀ o yọkànjá sí pé a lò fún yín pé aláìní ni ṣùgbọ́n ní pàápàá ńkọ́ kìí ṣaláìní Allahu azza kìí sì ṣe jàmbá sàtánàbì ti tọrọ pé kí Allah kó sọ ní ànábì miskin so àìní rẹ ó dàbí tàwọn tí ò ní nínú àlòmọ́ ẹ̀. ọ wá fún aláǹfààní púpọ̀ láti kọ́ àwọn ẹ̀kọ́ púpọ̀ tó jẹ́ pé àbá ti mà tó bá yẹ pé ànábì ọlọ́lá bá ní. torí pé téèyàn bá jọ lọ́lá téèyàn nípò téèyàn kárabata àwọn èèyàn lé súnmọ́ èèyàn kẹ́kọ̀ọ́. àmọ́ téèyàn bá jẹ́ aláìní gẹ́gẹ́ bí tọ̀gọ̀rọ̀ àwọn èèyàn yòókù wọ́n lè súnmọ́ wọ́n lè bá a máa ṣe pọ̀ wọ́n lè máa darapọ̀ mọ́ ní gbogbo àwọn kòtò bá wà máa kẹ́kọ̀ọ́ eléyìí tó ní í ṣe pẹ̀lú ipò kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kí máa pọ̀ mbẹ̀ bẹ́ẹ̀ náà rí nísìn ẹni tí ò ti tó gíní títí mífìn nínú àwọn èèyàn sóṣe súnmọ́ kájọ abẹ́ni tó kúkú fọ́ hẹrẹbẹ́ntẹ́ ṣe súnmọ́ kò ní ṣe súnmọ́ sanabi sallallahu alaihi wasallam kó wá jẹ ọlọ́lá ńlá kó jẹ ọba ńlá kó jẹ aláṣẹ ńlá sẹgbẹ dongari tó kàn lẹ́nu ọ̀nà kó tó di kó débi sanabi wà wọn ò ní lóǹkà tó bá débi sáà nàbí wa tó wọn gbàgbé ìbéèrè tó fẹ́ béèrè àbò nígbàgbé ó ti gbàgbé ẹ subhanallah gbẹgbẹ ní padà fojú kan nàbí ọ ẹkú ọlá torí ẹ̀ nígbà tóbìnrin kan ti ń sunkún pọ́mọ kú lánàbí sallallahu alaihi wasallam wa ń pààrọ̀ wà pé ṣe sùúrù wọ ẹrú ìwọ ẹrú Allah ṣe sùúrù tó ń wọ́n ọ̀rọ̀ ànábì dànù pé kò rójú rẹ o tẹ̀sí sínú bá ń bí yẹn sẹ́wọ̀n ẹ̀ ah. inú bí ẹnìkan kan sọmọ ni kọ̀mọ̀ pé inú náà ló ń sọmọ sí tínú tó ṣe mi bá ṣe ọ́ òní máa sọ ọdún tó ń sọ ẹgbọ́rọ̀.

ẹnìkan ò sì dí òun lọ́nà tó ń fi dọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam torí ọlá pé Allahu ṣe ní ànábì miskin torí tí ọba jẹ́ ànábì miskin àà ẹgbẹ́ yìí náà rí ẹ gbogbo ẹnìkan kan jẹ́ chairman local government rondo ṣé o lè rí ọ̀hún wò pé àti bíbọ̀ dáṣẹ́gun ni táwọn máa ríra aládùúgbò lọ́fíìsì kò rí bóòrì léwọ̀ bẹ́ẹ̀ ni irú anabi sallallahu alaihi wasallam ń lọ kan fún lọ́rùn tí ọba jẹ́ anabi ee ẹni tó jẹ́ pé ń ti ń lo ikò ń bọ̀ ìwé ni wọ́n wọ́n ọ̀dànù ni wọ́n ń lo ikò ọba gan ọba jẹkulẹ̀ dín ní nigeria kan nàìjíríà wọ́n jókòó wọ́n ń ṣe wọ́n ọba náà wà mẹ́ta. lágbọn abìkan nàìjíríà irú àwọn adarí kan bá ń bọ̀ bàdarí kan yẹn sì ń bọ̀ báyìí ọkàn dojúkọ bí tọ́ bá wà ní náà ó ní kárìyànká ó tó <laughs> pupa wà lára ọba pupa sí siri irú ẹ̀yẹ ńkọ́ ló ń bá lọ ní bá lọ ní bá lọ ọ̀kan náà ló gárí ọkọ̀ bẹ́ẹ̀lú ni hàn ó mú aláǹgbá o ẹ̀rọ kó àwọn ẹni tí máa lé aláǹgbá ká táwọn aláàfáà làwọn àwọn babaláwo yẹn nínú gbólóhùn ẹlẹ́dàá ṣe máa fi àjẹ wọn gbà mí ó lè sọ̀sẹ̀ méjì tí ò ní rán láǹgbà kápá. àbẹ́lẹ̀ ọwọ́ kan lọ hàn káó bó ṣe hàn báyìí ó sì sọ̀sẹ̀ nù pé ó tó bẹ́ẹ̀ kárí irọ́ ṣé ọba tálàǹgbà ń bọ̀ wá fi tọ́ wà táwọn ra mú ìrọ̀lẹ́ nìkan máa kù bọ̀ kó n fẹ́ fún ọba lọ́rùn ẹ́ ó ti ó oh, ti bá rẹ̀ lálùpẹ̀ yá mi àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ bíi ọkọ̀ kí ló ó ní òun fẹ́ tí Allah sọ ní anabi miskin gbogbo àwọn ẹ̀kọ́ yẹn àbá ti rí kọ́ ọ̀la àbá ti rí kọ́ ọ̀la pé ọjà anabi mẹ̀kúnnù la fi rí gbogbo àwọn ẹ̀kọ́ yìí kọ́ torí ẹ̀ kò sálẹ̀bù nínú pé òní àbò oníkòtò wa ahluhu la yajiduna asha'a anabi ó sì àwọn òru tí wọ́n tẹ̀léra wọn tí wọ́n tẹ̀léra wọn lẹ́ni tí ń pe bí mánú sùn àwọn ìyàwó nílé àwọn ìyàwó ànábì wọn ò ní róúnjẹ alẹ́ jẹ ṣebí wọn náà mà ìwọ ti dàgbà báyìí alhamdulillah ẹlòmíì nínú àwọn èèyàn ó ti tó twenty five even above ó sì tún jẹun lọ́dọ̀ bàbá rẹ̀ káwá pé dádì rẹ ti sọ fún ọ wípé tọba ti lè pẹ́ kó tó wọlé lálẹ́ yìí ó ní jẹun o tọmọ pé tọba pẹ́ kó tó wọlé náà lóòótọ́ tí dádì rẹ wá sọ pé wọn gbọ́dọ̀ fún ọ lóúnjẹ ọ dàlérú àbò ní dàlérú ó ti jẹ tàárọ̀ ó tún jẹ tọ̀sán o wọn kàn pé nítorí ìwà burúkú tó hù ìbáwí rẹ ní pé òní jẹ pé ẹ fẹ́ pa mí ni alẹ́ ẹjọ́ kan ò kù subhanallah torí ẹ àwọn àyàwó wọn ó sì jẹ́ni tí ń sùn láì róúnjẹ alẹ́ jẹ síbẹ̀síbẹ̀ àwọn ìyàwó yóò ti torí rẹ̀ rán rí má nàbì lọ́wọ́ wọn yarí má lọ́wọ́ ọkọ tiẹ̀ ọwọ́ ajẹ́ pé alhamdulillah ó ń pèsè jẹ ó ń pèsè mu fún ọ ó ra gbogbo oúnjẹ sílé ó tún fowó kún un kẹ́ ẹ tún fi máa ṣe bẹ̀ tó bá wù yín kẹ́ ẹ máa rẹja rẹran torí kínú yín ó lè máa dùn òtún wa ń sọ pé gbogbo ní ṣe òtó kọ̀ọ̀ká kèké ni ó ṣe tí ọkà kí ló fẹ́ ṣe tí ọkà tó eléyìí túmọ̀ sí pé àwọn èèyàn láyọ̀ ọkàn láyé wa lónìí tó ti bọ́kọ sí ń gbìyànjú yẹn obìnrin yóò tún máa dẹ́sùn rẹ̀ yóò mọ fẹjọ́ rẹ̀ sùn káàkiri yóò mọ kọ́kọ́ ohun ọkọ́ ohun ọkọ́ ohun torí káwọn èèyàn lè máa rí ọkọ rẹ̀ láláì dá onílé-èsì. àwọn ìyàwó ànábi sallallahu alayhi wa sallam wọ́n sì ọ̀pọ̀lọpọ̀ alẹ́ tí wọ́n ní róúnjẹ jẹ sùn ọ̀sán náà tó máa róúnjẹ jẹ kí ni wọ́n ní ó lè jẹ mílíkì àti dàbínù subhanallah. ìgbà ti yí padà ọmọ èèyàn ti dorí sí mi ọmọ èèyàn láyọ̀ ọkàn mọ́ ayé nìkan ayé nìkan ayé nìkan iná ọmọ èèyàn lónìí àwọn ìyàwó ànábì ni o wọn sì ọ̀pọ̀lọpọ̀ alẹ́ tí wọn ní rón jẹjẹ kẹsì máa wo nǹkan ànábì ṣe o kẹsì kó ní kọfẹ o kẹsì kó ó ń tì láà láti yọ ni kò rí bẹ́ẹ̀ kò ní ni. kìí sì ṣe pé àwọn sàhábà àwọn náà dájú wọ́n mọtara wọn nìkan wọ́n fa nábì ilé àtàwọn aráalé rẹ̀ nínú ẹbí kìí ṣe bẹ́ẹ̀ wàláì àwọn náà ní ni. ibi ara àwọn àdìsí ta ti kà síwájú tánàbí ọjà jáde látàrí ẹbí tí wọ́n pàdé ẹlòmíì lọ́nà tí ó lè bi lólè òun jáde lé. ó tún pàdé ẹlòmíì ó náà tún lébi náà lọ́jà ló lé nǹkan lé subhanallah. وكان أكثر خبزهم خبز الشعير ètò pọ̀jù nínú búrẹ́dì tán máa jẹ ń gbà yẹn búrẹ́dì tán fi bàbà ṣe ní bàbá olórí fífẹ̀ tẹ́gbẹ́ yàní bí kí èèyàn lọ lọ́lùbọ́ wọ́n mọ̀ wá jọ ìlú bọ́yìn kí wọ́n fi máa fi rotúwó bóun ni o ṣe rí ẹ̀rí kí gbogbo bíi ògédè èrí ògédè àwọn èpo àgbàdo ògédè nǹkan tó wọn máa jẹ túwó yun tí wọn máa há ọ lẹ́nu há ọ lọ́nà fún ńlọba ń irú rẹ̀ làwọn búrẹ́dì wọn. bí nísìnyí tó bá dín pọfupọ́fù fún ẹ pẹ̀lú fúláwà tó mọ́ àti kí wọ́n dín pọ́pọ́ọ̀fù fún ọ pẹ̀lú wíìtì tí ò mọ́ wíìtì tá à ń rò bó ti ṣe wà kó wọ́n fi dín pọ́pọ́ọ̀fù fún ọ ṣé bọ́kàn sí ń lọ tìrìntìrìn lọ́nà ọ̀fun rẹ lè kejì ọ lọ rárá ó rí i pé ìyàtọ̀ wà láàrin wọn tọ́ eléyìí la Ànábì wa Muhammad sallallahu alayhi wa ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn òru tí òru ń jẹ alẹ́ jẹ tí ó máa sùn lébi tí ó sùn nǹkan mánú bẹ́ẹ̀ náà làwọn àwọn ìyàwó rẹ̀ wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ alẹ́ láì jẹ sùn èyí tí wọ́n máa rí jẹ lóúnjẹ náà ń kọ́ búrẹ́dì tí ẹgbàá tọ́tẹ̀lé léyìí ó tún wá látọ̀dọ̀ Fadala ibn ọ̀bẹ́yì Ubayd radiyallahu anhu wala nabi Muhammad sallallahu alayhi wa sallam kánà ìdásọ́lá صلى nígbà tánàbí bá ń ṣe sọ̀láàtì fáwọn èèyàn yakhirru rijalun min qamatihim àwọn èèyàn kan lórí ìdúró yẹn wọ́n ti ṣubú nígbà tánàbí bá ń ṣe sọ̀láàtì fáwọn èèyàn orí ìdúró làwọn èèyàn kan ti máa ń wó ṣubú kìí ṣe torí ìbẹ̀rù Allah rárá o min qamatihim fi s lórí ìdúró wọn tí wọ́n wà nù sọ̀láàtì ni wọ́n ti ṣubú. min al-khasasa nitori ebi nítorí àìní yàní wọ́n kàn ara ni kò sẹ́ńjìnì bẹ́ẹ̀ mà nítorí kété yẹn bá ti jẹun aró béèrè ẹ mọ̀ pé mọ́tò tí ò bá lépo nínú ń bọ́ ní òrìn dé onírìn débi tí ó fi kù ọmọ èèyàn tí ò bá ti lóúnjẹ nú ah ọ̀nà àti kú nìyẹn ọmọ kan wá lòún bínú torí pé òun ṣẹ̀ wọ́n bọ̀ wí òun ò ní jẹun mọ́ ta ni ó ṣe orí ara rẹ ni ó ṣe nà because àwọn tó ń bínú sí yẹn táwọn bá ti ń make sure tí wọ́n mójútó ra wọn nǹkan kò ní sí àwọn wọ́n ló rí nísìnyí kàkà kọ́ ọmọ tutọ́ funfun jáde lẹ́nu ìtọ́ rẹ ó di green ẹsẹ̀ rẹ ti rànlẹ̀ lọ́ba rí i egun ó di skeleton. díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni ó ti gba sẹ́gun wú ọ ṣubú torí ọjọ́ máa jẹun mọ́tàn rẹ jẹun wọn lọ hùwà ìdáhùn abọ́ wí ọ wá lò ní jẹun mọ́ ó ṣe rẹ ṣé wàá rí lo hù tẹ́lẹ̀ náà ṣé tí wọn bá rí wọn máa bá wí ni ìwà olè yẹn máa hù tí wọn fi máa bá wí ìwà burúkú ni bí kéèyàn lu jìbìtì bí kéèyàn ṣàfọwọ́ra bí kéèyàn jalè sẹ́ńtọ́ bá ṣe kákàdì ìjà lórí ni àbí kábàáwí kábàáwí kọ́ mọ́ bá ṣe bẹ́ẹ̀ má ni kèsì pé ẹ̀yin ló lu bí kúkú bí yíyé o so kálukú ìbáwí rẹ̀ pẹ̀lú bóun náà ti má ìbáwí rẹ̀ pẹ̀lú rún tó ṣe akàlẹ̀ súnmọ́ ń gbà mí ká fọwọ́ lọ mú kí ló ń jalè sí orí kọ́kọ́ orí kọ́kọ́ yọ ọfẹ sọlọ fún tọba gbẹnu lọ oyún ti tó lábùkù omi sì lè jẹ pé ẹ ń bá wí ló bá tún jẹ fìlà ẹ kọ́kọ́ gbá fìlà dálẹ̀ kódà tí kò gbádùn tí ó káì àbùkù kàn mí kò tún jalè mọ́ ọwọ́ ni ìṣètò ti gbá fìlà rẹ bọ́lẹ̀ ọjọ́ mọ́ ó sí rẹ ó sí rẹ tó bá sí rẹ jìnnà ọkàn dùn wá pé ìwọ kọ́ lọ́ọ́ jẹ́ ń bẹ̀ so eléyìí túmọ̀ sí wípé awon ń lori ṣubú lórí sọ̀lẹ́ kìí Allah nitori ebi awon ẹni tí ń ṣubú yìí ni, ń pa ahlu suffa ashabu suffa àwọn sàhábà tí ń gbénu mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam látàrí kò sí látàrí pé wọn ò nílé wọn wọn. حتى يقول الاعراب تيجي اوان الاربا واروكو تيوان وام سلاسي سبع الجوان وصفو تيوان وصفو اوام عزقين هؤلاء المجانين ويري لا وليو ويري باو ويري باو سيما قوي ويري من وصفو اكرمكم الله فاقوا اتماني مجنون لدي الاربا مجنون يعني ويكي مسه الجن àlìjánu ti fọwọ́ bà àlìjánu bá fọwọ́ báyàn yóò máa ṣubú náà ni nítorí pé gìrì ọmọ gbé láti gbàdégbà iná lólu ẹlẹ́dàá fi sọ nípa àwọn ẹni tí ń gbowó èlé nípa àwọn ẹni tí ń jẹwó èlé nípa àwọn ẹni tí ń sanwó èlé nípa àwọn ẹni tí ń ṣiṣẹ́ níbi iṣẹ́ owó èlé àwọn àwọn àwọn àwọn kọ́múlélántà tọ̀ gbogbo àti ṣiṣẹ́ ru eléyìí olú ẹlẹ́dàá ni alladhina ya'kuluna ar-riba la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbathuhu ash-shaytanu min al-mas. àwọn ẹni tí ń jẹ wéèlè ìdìde wọn lọ́jọ́ gbẹ̀ndà al-qiyamah àfi bí ìdìde ẹni tó ṣe wí pé ṣètọ́nù ti fọwọ́ bà wọ́n ní owó ìlétájà yóò máa dẹ́rù pakùn wọn ẹsẹ̀ wọn wá nílé ru ara wọn tó bá ti dé tó ṣe tọ́ta bíọ́bíọ́ kó náà fẹ́ sáré ẹrù tí rìbá ń dá pakùn rẹ̀ yóò gbé ṣubú yóò tún dìde yóò tún gbé ṣubú yóò tún dìde yóò tún gbé ṣubú bóun ṣe máa lọ tiẹ̀ nù. sọ eléyìí túmọ̀ sí wípé ìgbà tá ń ṣubú àwọn lárúbáwá ro pé pé ha ò láyé mẹjani àwọn eléyìí nǹkan wọ́n ń sí èrè àǹdànù ti fọwọ́ bá wọn ebi ló sì fà fẹ́ẹ́dà sọ́lá rasulillahi sallallahu alayhi wa sallam tánà bí bá wa parí sọlá ń sọ̀rọ̀ fẹ́ ilayhim yọ sẹ́rí lọ bá wọn faqal law ta'lamuna ma lakum 'inda Allahi ta'ala la ahbabtum an tazdadu faqatan wa haja tẹ́ bá marun kàti Allah tó ti pèsè ilẹ̀ fún yín lọ́dọ̀ rẹ̀ ni kọba wòyìn kẹtùn ni tí yọ jẹ alálẹkùn àìní alálẹkùn bùkátà yẹn ké dada ńlá ń retí yín lọ́dọ̀ Allah torí kó sunwọ̀n tí wọ́n fi wọn jọ gbẹndàlùkìyàmá kìí sọ sunwọ̀n àtàyé òsùnwọ̀n àtàyé ní ń da Yorùbá láàmú ǹjẹ́ àmọ̀ òsùnwọ̀n àtàyé bí òsùnwọ̀n àtàyé iná ní yorùbá ni wọ́n rọra gé kúrú tí wọ́n sọ pé ẹni ayé bá ti yẹ ọ̀run gbọ́dọ̀ yẹ olúwa rẹ̀ sòsùn wọn táyé nù ìgbàgbọ́ yorùbá ní pé táyé bá fi lè yẹ̀yàn ọ̀run ọ̀yẹ sọ òsùn wọn tẹ̀sí islam òun náà ní wípé ayé lè má yọ o lè má ní tí wọ́n ní láyé tí wọ́n fi máa jẹ́ o lè má jẹ́ bàbàrà lójú wọn ṣùgbọ́n tọ́jọ́ pé àárín rẹ àti olúwa ẹlẹ́dàá rẹ ọ̀dà ọ̀dàmárà ìwọ ló sori rẹ lọ́làlùkìyàmà ẹgbẹ̀rún gbèjì ẹni tó dáa fún láyé tí yọ jẹ́ lálùkìyàmà tí ó sì ní rí ìkẹ́ láéláéláéláé inú ìyá ni ọmọ ẹbẹ gbére kése torí rẹ gbogbo ń dáwọn àwọn èèyàn máa ń sọ lábẹ́ àbúradà àtà mẹ́jẹ̀kọ́ tán jẹ́ kó fi wá sórí ibú. ẹni ayé bá ti yẹ ọ̀run gbọdọ yọrọ ìsọkúsọ burúkú ọ̀rọ̀ játijàti tí ò nítumọ̀ nǹkan tí jẹ́ kọ́rùn ọyẹ́yàn ṣẹ̀sìn Islam kò sì kú lórí Islam owó ọlá ipò iyì gbogbo eléyìí ń bá fálà fún kárí mi àmẹ́ni tó bá yẹ pé àtúbọ̀tán pé kò wọ́n parí tòun sálẹ̀ jẹ́nà lọ́jà lọ́dọ̀ òun òfútu fẹ́ tẹ̀ lásán yóò mọ gbogbo rán ọlá ipò ipò ọlá àgbéga nọ́ọ̀sẹ̀sì kí ló ń fẹ́ fi rọ̀ sí. òun ronú bí ó ṣe wà lìjẹ́nà bí ó ṣe wà lìjẹ́nà. tọ́ ẹ má máa fa àwọn èèyàn ṣe yẹ̀yẹ́ o ẹ má máa fa àwọn èèyàn ṣe yẹ̀yẹ́ o. ẹ bá rẹ ní tẹ́bi ń pa ẹlẹ́ni tó dún pa ẹlẹ́ni tí nǹkan ọ̀sẹ́nu rí fún ẹ má o ẹ má má sọ̀rọ̀ wọn o ipò wo ló ní lọ́dọ̀ Allah ẹnìkan o <coughs> àyẹ̀wò lolúwa wà àwọn ọ̀ma o kí ló fẹ́ máa fìyàn rẹ́rìn sí kí ló fẹ́ èyí tó jà kìí ṣe kò tá a bára wa láyé èyí tó bá bàrà níbo lá bàrà wa lálùkìyàmà ọ̀pọ̀ àìmọye ẹni tá à ń fi ṣe yẹ̀yẹ́ tí ó padà jẹ́ pò ní ọ́ apẹ̀yìndà máa fi wá ṣe yẹ̀yẹ́ lọ́jọ́ tí yẹ̀yẹ́ máa dùn ni yẹ̀yẹ́ táyé eré ni ọjọ́ tí yẹ̀yẹ́ máa dùn ni ńlọ́lá gbẹ̀ndẹ̀ kìyàmà gẹ́bùlù ẹlẹ́dàá sọ pé fal yawma alladhina amanu. من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون lónìí ọjọ́ gbẹ̀ndà kìyàmà àwọn olùgbàgbọ́ òdodo ni wọ́n máa wá fa àwọn kèfèrí ṣe yẹ̀yẹ́ wọn ò ní dúró máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ wọn ò ní máa rìn lọ fi wọ́n ṣe yẹ̀yẹ́ wọn ò jókòó lórí àwọn àga abìrọ̀gbọ̀kú ni àwọn ń bẹnu ọlá ńlá tó dájú tí kèfèrí ń bẹnu dààmú tó dájú mọ́mì ni àwọn àmọ̀ fi àwọn kèfèrí ṣe yẹ̀yẹ́ nígbà táwọn ń bẹ lórí àgọ́ ọlá ńlá sáwọn kèfèrí tí wàá rẹ̀sán tí wọ́n ṣe báyìí má fi yàn ṣe yẹ̀yẹ́ wọn náà má bọ́rọ̀ rí ó ṣe jẹ́ má fi yàn ṣe yẹ̀yẹ́ ẹni tó ń fi ṣe ahlu suffa aláìní ni wọ́n látàrí ebi àwọn èèyàn sì máa ṣubú lórí pé wọ́n tò nínú sọ́lá lẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam ebi ọ̀pá ni ìjọ tẹni tí ó tóbi bá ń kó òkú náà ni ó kú a ọyẹ ká kí wọ́n ti kú náà ebi tó pààyàn débi pé èèyàn ń wó ṣubú so ǹjọ́ kú kálukú ni ó kú torí bébí sẹ́ ń tó wọ́n mú mi àbí wọ́n mú mi wọ́n máa mú mi oúnjẹ lómi àbí èso oúnjẹ àwọn náà gbé ọ̀rọ̀ dìgbà kan ọwọ́ á ń ṣe hunger strike wọ́n fẹ́ yan oúnjẹ lódì ó sì mú mi irọ́ pa ọ̀ǹgá strike gan ọ̀tà pẹ̀sìn islam mọ́ parẹ́ wàlá tó lóko bí àyèdè kọ́m ilẹ̀ tàlùkà ẹ má fọ ara yín tira yín lọ síbi ìparun lẹ́sìn islam sọ ọ wá sọ pé ayé globalization lẹ́wà gbogbo nǹkan táwọn kèfèrí bá ti ń ṣe nìwọ náà máa ń ṣe ọwọ́ àwọ̀ ọ̀ǹgá strike kò tí ì jíjọ́ kejì lọ lọ bá kú wọ́n tó kúndùn oúnjẹ bàjẹ́ ó kú yùn lábẹ́ òfin ṣẹ̀ríyà á sọ pé wọ́n lọ parẹ́ anabi sallallahu alaihi wasallam sọ pé ẹ ń bá fọwọ́ ara rẹ̀ para rẹ̀ irun tó fi para rẹ̀ náà wọ́n fìfì àjẹ́ nínú náà jahannama ajẹ́ pé wọ́n ga strike fi jahannam sèlè yìí jẹ ọjà bó ti ṣe jẹ mẹ má fẹ nìkan kan ṣe yẹ̀yẹ́. àbí kẹrìmà bàbá kẹrìmà. wọ́n gba ẹgbàá wá wá orúkọ wọn ni al-Miqdam ibnu Ma'di Karib ibnu Ma'di Karib radiyallahu anhu qala sami'tu rasulallahi sallallahu alayhi wa alihi wa sallam yaqul ma mala'a adamiyyun wi'a'an sharran min batnin ọmọ anabi ádámà kan. kò kún àpò kan rí kò kún àpò kan rí kí fífi nǹkan kún kọjá sáború bíi kùn. ìyẹn ni pé inú wa tá à ń jẹun sí ríro oúnjẹ sí ká rọ láàrọ̀ kún òun gan aláburú rẹ̀ ju aburú ti kárọ̀ nǹkan sápò míì lọ kárọ̀ kún tọba rọwó sápò sápò ń bá kún àbómi lọ rọ sínú àpò tá a fi fún táyà sí tó kún gbogbo eléyìí kò sí wàhálà mẹ àmọ́ nù ẹ̀hún òní ń tẹ́yẹ bá jẹlẹ yóò gbé fò wá gẹ́bí mi sẹ́yẹ ọkà ń jẹun ní níkà ń jẹun níkà ń jẹun níkà ń jẹun bí ṣe ń jẹun ní kẹrin jẹ bí ṣe ń jẹun ní kẹrin jẹ ó tún ní kó wọn bò mú àwọn wọn tún lọ bá kó bí ń mu ẹ ni tún gbogbo ẹ sínú inú wa ràn wàláhi aburú ńlá ni ìwọ bó ti dà kò ó rí kó dìde ọmọ ẹ fíìlì pé mi ti ó gún fẹ̀ kan tó ẹ pé gbogbo ò ní balance <laughs> àwọn ìró kan tó jẹ lọ sí mú sórí rẹ ọmọ pé káì nínú mi ń dàrú kánkó ọba ìwọ náà ni ìbọn ọ̀rẹ́ ló fi ń gbé ẹnu ẹnu rẹ ló fi ń gbé kù ọwọ́ ló fi ń gbé ẹnu ẹnu ló fi ń gbé kù ojú rí bójú rí tẹnu ó sinmi ẹnu ò sinmi àfìgbà tó gbé bẹ̀ tán ẹ sì mọ̀ pé bíyàn ọba ti mọ sùúrù ṣe fún tẹ́yinjú rẹ̀ rí ló ń jẹ láti má fọwọ́ ara rẹ̀ gbé lọ sẹ́nu kò sí tàbí ṣùgbọ́n ó kun inú rẹ̀ pẹ̀lú ọ̀ràn náà ni àwọn ọ̀ràn yìí bá kún kẹ́kẹ́ èyí tó kọ́kọ́ burú jù nù tó máa rí òun náà ní kó máa pààrà lé ìgbọ̀nsẹ̀ àwọn oúnjẹ tó dùn mọ́ ọ àwọn oúnjẹ tọ́ba ẹnu dọ́gba tó ń jẹun àwọn gan-an ni ó sọ ọ́ dẹni tó máa ń ṣe sọ̀fà márùwà láàrin ibi tó wà sílẹ̀ ìgbẹ́ tó bá tiẹ̀ jẹ́ lè gbẹ́ táwọn èèyàn mìíràn tún lò ní lórí bá ti yàkátọ́ jáde tó wò pé inú ti fà ẹlòmíì ti wọlé òun sì jẹ́ni tó yẹ pé tó ń bá wọlé gbẹ́ wọ́n máa ṣe mítìnì pẹ̀lú àwọn ṣẹ̀yọ̀kìn so ọ̀pẹ́pẹ́pẹ́ ó rí kó ti fọ́n gbé ara kó tó rí kó tó fi lè wọlé kí ló kó bọ̀ ntọ́ jẹ́nu nì ntọ́ jẹ́nu nì ọkọ̀ yẹ àwọn àgbẹ̀ kan tó le torí pé ntọ́ kónú tó ti pọ̀ yọ yọ yọ máa wá ọ̀nà láti pé gbogbo ètò kúnnú inú ààyè ìgbẹ́ rẹ̀ kọ́ lọ àwọn ìgbẹ́ kan tó ti jókòó kabẹ̀ látìgbà tó ti pẹ́ táwọn ọ̀fẹ́ jáde so àwọn ń tá a wí yìí wọ́n kọ́ tí àwọn jáde náà ẹ̀fọ́ nálẹ̀ nǹkan ọ̀sẹ̀ lẹ́ ń bì lónìí nígbà tó bá wá rí àwọn gbẹ̀ǹtì jáde àwọn ẹgbẹ́ olómi olómi ọmọ wa wá tó kọjá pé wọ́n mú omi wọ́n ní agbára tí wọ́n máa ti gbogbo àwọn ó sì dànù bẹ́ẹ̀ lórí tó máa pẹ́pẹ́ fáá kí ló dé ìjọkọ̀ olómi wọ́n lọ fa wàhálà torí pé bójú bá rí kéèyàn ó sì gbé ọkàn rẹ̀ jìnnà sí i ẹran lásán tí èèyàn bá jẹ kọjá sísọ èèyàn gbà wọ́n agbẹja wọn wọ́n gbẹran kalẹ̀ panla wọn wọ́n de kalẹ̀ wọn gbé pàmà kalẹ̀ wọn ọwọ gbogbo ẹ lọ fẹ́ jẹ kò burú jẹ ó fún aróyìn títí àárọ̀ ọ̀la ǹjẹ́ yẹn bá ń kó nu ó kí o tún wá sọ pé o fẹ́ fi kó o tún fẹ́ jẹ mẹ́rin ìṣègbò o tún fi kún yàrá pé gbogbo bẹ yẹn inú rẹ ọmọ ti gbòòrò gbòòrò àfikún ọmọ wà ní jama ọmọ so torí ẹ ìwọ̀nba ní gbogbo nǹkan dùn mà ìwọ̀nba tí èèyàn kan bá wá gbọ́n níbi tó ń jẹ ti pọ̀ tó ní serve yourself òun á rọ amóúnjẹ díẹ̀ wọ́n máa gbà bàbá ẹ bú oúnjẹ yìí kọ́pọ̀ wọ́n gbé kalẹ̀ fún wa ní ẹ ẹ̀yẹn máa jẹ́ kùsù àlọ́ ẹ̀yẹn máa jẹ́ mi o mọ́ mọ́ wọn ara mi ẹnìkan ní à ẹbí ẹnu ká jẹ kí ní ọdọ àti ká sì máa lọ tọ́lẹ́tì ní à ó túmọ̀ sí pé ẹ̀gbádùn ni ọmọ àmọ̀ kó wàhálà bára rẹ̀ tọba ní yẹ parí rẹ̀ lálàáfíà tọba bẹ̀ dálùkì yà máa ń kọ ẹlòmíì máa ń yàgbẹ́ kù torí rẹ̀ kò sí àpò kan tá a kún bí pípín rẹ̀ já sáburú bí ikùn. لحسب ابن آدم أقلات ó ti tó ọmọ anabi adam tí kò jẹ àwọn oúnjẹ òkèlè díẹ̀ yọkìm na sọlbà tí ó mú kí egun ẹ̀yìn rẹ̀ ó lè dúró dáadáa kìí ṣe tí ó tí ó tí ó lọ lé egun ẹ̀yìn tó tó bá ti dán jù egun ẹ̀yìn ó padà lọ. fa in kana la mahala tó bá fẹ́ jẹjun tó fi máa gbẹ́mìí rẹ̀ ró lọ oúnjẹ ìmú ọ ọmú ọ lójú ọfẹ́ jẹjù bẹ́ẹ̀ lọ fasolótọ́n lè tọ́ àmì ajẹ́ pé lo ìdákanu mẹ́ta nínú tó ń bá ń jẹ kọjẹ́ sínú rẹ̀ tá a bá kúkú sọ́nà mẹ́ta tá a o sí ìdá kan ó kù dá mélòó ó kù dá méjì wa thuluthun li sharabi kanu mẹ́ta kejì ẹ̀ mú mi síbẹ̀ wa thuluthun ìdá kanu mẹ́ta tó kù kò filẹ̀ fún ẹ̀mí rẹ̀ wọ́n wọ́n bomi lè nẹ́fẹsẹ́ fún mímí rẹ̀ kò lè rí mú mi tó bá ti kó sí gbogbo ẹ̀ kò ní rí mú mi. torí ẹ̀rọ la ṣe sọ pé àwọn mùsùlùmí àwọn máa jẹun kí wọ́n lè sẹ̀mí ni kì í ṣe pé wọ́n ń sẹ̀mí kí wọ́n lè máa jẹun ìdákanu mẹ́ta ti tó fóúnjẹ rẹ̀ torí rẹ̀ dáná fi lè gbóúnjẹ ìsọ̀ àmàlà mẹ́ẹ̀ẹ́dógún kalẹ̀ ọwọ́ àfojúsùn ọ̀jẹ̀ mẹ́sàn-án ni ọ̀dájú wọn ò sì kọ́ rondórondó bíi tàwọn ẹni tí ń tà màlà tí ò ní jókèlè kan lọ ní sùkàn àwọn kọ́ bẹ̀rẹ̀ kẹtẹ ni ọ̀hà lọ́jẹ mẹ́jọ inú wo lọ́jẹ sí àsàkàsàkà sì tún bẹ lọ́dọ̀ àwọn èèyàn kan wọ́n sọ pé ọkùnrin làwọn ah, ọkùnrin máa jẹun gan ni ah, gbogbo èèyàn náà lọ́kùnrin ọkùnrin máa jẹun gan kọ́là tó fi dórí àwọn ẹni tó yẹ pé wọ́n ti fi agbára ìwọ̀nba lòun náà jẹ tó bá ti ń di pọ́ǹdì àjẹjù ò ní gbádùn má jẹjù má jẹjù dákanu mẹ́ta lọ má ṣera rẹ léṣe fúnra rẹ nítorí pé tó ń jẹ bá ti papọ̀ jù kò sí tàbí ṣùgbọ́n ọpọlọ ò ní ṣiṣẹ́ déédéé o gbogbo nǹkan tó wà lára kò ní kọ́dọ̀ ojú rẹ̀ ò ní ríran dáadáa ìdákanu mẹ́ta fóúnjẹ ìdákanu mẹ́ta fómi ìdákanu mẹ́ta fún mímí bẹ́ẹ̀ lọ yẹ ká máa ṣe o eléyìí jẹ́ ibi tá a fẹ́ dúró lónìí àwọn ìgbà wáyé wọ́n fi ń hàn wá orí àtìdùnnú ńlá eléyìí ti ń bẹ fẹ́ni tó bá ti jẹ́ mùsùlùmí oríire tó wà nínú kọjá pé nítorí ní òótọ́ nǹkan ṣùgbọ́n fi tọ́jú ara rẹ̀. oríire tó wà nínú kéèyàn jẹni tó láyọ̀ ọkàn bákan náà atúnrí ó ti ṣe jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam wọ́n á máa ṣe àwọn ọjọ́ tánàbí ọmọ sùn lébi táwọn ìyàwó rẹ̀ ò ní róúnjẹ alẹ́ jẹ ni tó pé ó kún fáwọn èrí yọjẹ ma máa háyàn lọ́fun tí kì í lọ tìrìntìrìn lẹ́nu atúnrí. bébí tí ṣe ma gbé apá kan nínú àwọn sàhábà tí wọ́n jẹ́ ahlu to tó máa ń gbé wọn nàmálẹ̀ lórí sọ̀lẹ́ táwọn alárúbáwá arókọ́ ọmọ wa pè wọ́n láwọn wèrè ṣùgbọ́n táwọn Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n máa sọ pé tó bá kẹ́ bá ma irú nǹkan ti ń bẹ fún yín lẹ́sàn Allah kò bá tún pé káyìn ni yín ó tún kó tún ga ju bó ti ṣe wà yìí lọ atúndí ẹgbàá wa ń sọ fún wa aburú tí ń bẹnu kásá máa rọ́ǹjẹ sínú kun wa ká máa rọ́ǹjẹ síkùn ká rọ́ síkùn ká rọ́ síkùn kó kó kó kó fi wá yóò gbọ́hùn téèyàn ò fi ní lè rorí má téèyàn ò ní lè gbọ́rọ̀ má tójú rẹ̀ ọ́dà aburú ńlá lélẹ́yìí o anabi sallallahu alaihi wasallam olókèlè díẹ̀ ti tú ọ láti fi gbẹ́mí rẹ̀ ro bàbá àmọ̀ pé ọbẹ̀ jẹ jù bẹ́ẹ̀ lọ ajẹ́ pé da inú rẹ̀ sọ́nà mélòó ọ̀nà mẹ́ta kí ìdá kan máa jẹ́ fóúnjẹ ìdá kejì kó jẹ́ ti omi ìdá kẹta kó jẹ́ ti mímì rẹ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. tó bá ní béèrè kò sọ. Alaikum salaam. Wọ́n á bí lè rí ní ìgbé ẹgbẹ́ ọmọ ọ̀sùn lọ́kọ́. is no touch to Islam. ò sì fara àfa ń sọ nǹkan àfa ní bá wọn sọ nǹkan tí ó sọ òní máa ń sóògùn fún wa lédè kúkúrú wọn á ń bi wọn léèrè lónìí nípa sísọ nǹkan rọ wọn á ní tí bàbá fi kọ́ yín òní pé ṣíṣe náà àti pé agan ó lè sọ ní ti ń ṣẹbọ sí Allah wọn á ní bàbá tí ọkọ ní nǹkan lọ́kọ pòǹfin sàpọ́nlé rẹ̀ ìrọ́nù kò sàpọ́nlé kankan bẹ́ẹ̀ oní ọ̀padà kan lábùkù. wọn sọ fún ọ pé wọ́n lọ ọmọ ibi tó ti kọ́yìn wa àwọn ń so fáwọn èèyàn dọ́là ẹ̀ńbásí fẹ́ gba tí ó sọ̀rọ̀ kọ́ wá bò ń lé mi òun ọba o ǹjẹ́ ó nìyẹn torí pé àwọn tìjú àpọ́nlé ni Alaikum salaam. kò sí wàhálà mẹ ẹni tó bá ìmáàmù ní rákà ti parí yóò ṣe tashahhud tó bá ń parí tó bá ń pè sọlá tó fúnra rẹ̀ tó bá ti rọ́kà kan fún ẹyọkan tó bá yóò tún ṣe tashahhud so tó bá yẹ pé sọlá tó magrib ni yóò tún ṣe lẹ́kẹta yóò tún ṣe tashahhud ẹlẹ́kẹta so gbogbo ẹ̀ kò sí wàhálà mi kálọ̀ lè ṣe tashahhud mẹ́rin ní sọlá tó magrib tí ò sí wàhálà mẹ́ látàrí pé àsìkò tó bá ìmáàmù sùn ọba àwọn lórí tẹ̀síwáhùdù alákọ̀ọ́kọ́ ó ṣe tẹ̀síwáhùdù tí wọ́n ṣe tọ́jọ́ ti parí ìwọ́ sẹ̀sẹ̀ baraka kan gbàtà sálámà tó dìde ó ṣe rákà rẹ̀ kejì ó ṣe tẹ̀síwáhùdù ó ti di mẹ́ta ìgbà tó tún dìde láti mú rákà wá ó jókòó láti ṣe tẹ̀síwáhùdù ó fi sálámà ó ṣe tẹ̀síwáhùdù mẹ́rin torí ẹ tọ́ntìbítà ṣáhùdù yẹn ti ṣe pọ̀ tó ò ní ṣe forí kalẹ̀ ti gbàgbé torí ẹ jóso ma'al i'timami ma la yajuzu ma'al infiradi so ọtọ kéèyàn ṣe àwọn nǹkan míì torí pé o tò lẹ́yìn imam a sì ní sọ pé o ti dáràn ọ̀ tàràn láwọn nǹkan tó ṣe kí tó ọba dá ṣe nínú sọláàtì rẹ á sọ pé kọtọ náà. tí a bá fi sínú owó sínú òróǹro màálù kí ni yóò ṣe wọn lóògùn onírúurú wọn máa ń sọ níbòmí pé táwọn bá ti fata rè sínú òróǹro màálù oògùn onírúurú ni àwọn ọmọ tọ́lá àwọn èso lóògùn ẹ̀sìn Islam làwọn á mọ̀ ẹlẹ́yìn jẹ́ bó ṣe jẹ́ aleykum sọ. sọ́tọ́ kéèyàn lò ẹni tó bá ti pè lóògùn àkọ́kọ́ kó o jẹ òróǹro kìí ṣe haram nínú ẹ̀sìn islam kó o sì jẹ atari láì jẹ kó o fi ń pọkọ láì jẹ kó o fi sógun òfò kìí ṣe haram nínú ẹ̀sìn islam wọ́n wá kó sọ́wọ́ àwọn tí wọ́n ní experience ṣé atari nínú òróǹro sógun nínú ni àbí sógun nínú àbí poison naam. Wa alaikum salaam. kò sí wàhálà ìwọ ọba wọn nígbà tí wọn ṣàṣìṣe kò sí wàhálà kí ló dé tí wọn darapọ̀ mọ́ wọn ọ darapọ̀ mọ́ jàmáà ẹni tó bá ti lè ṣe ìmáàmù ti ṣe wọn náà ìsìn bẹ̀ mọ̀ wá ń bẹ̀ àwáwí lásán ni ilé ìtọ́jà ni pé sọ bá tó rákà kan ẹnikẹ́ni tó bá ti bá tó rákà kan lẹ́yìn ìmáàmù gbogbo àṣìṣe tó bá jẹ́ tó bá ṣẹlẹ̀ sí ìmáàmù ó ti ṣẹlẹ̀ sí wọn náà ǹjẹ́ bá sì fi tún ṣe ìwọ náà fi tún sọ láti rẹ̀ sí àmọ́ bá ti bá tó gbogbo ń tọ́ba òkú ṣe imam òun ló ṣe kọ̀ọ̀kan yín náà. Alaikum. Èmi ń gbọ́. Àní ń gbọ́. Wọ́n ní sọ dáa káwọn máa gbé Al-Qur'ani sórí ilẹ̀. Ó dáa. Nítorí pé Al-Qur'an ọ̀rọ̀ Allah. ni. ọ̀rọ̀ Allah ọ̀rọ̀ alápọ̀nlé tọrọ kan lápọ̀nlé tó sokọdá kama gbé sílẹ̀ lẹ̀ láì jẹ́ pé nǹkan kan bẹ tá a gbélé lórí àmọ́ kílẹ̀ lẹ̀ ẹ má gbélé lórí àwọn ẹni ẹ má gbélé ẹ gbé nǹkan kan ga kẹtó gbé <coughs>

kìí ṣe fatia alọ́rake fatia ayárake àsúreke kájí oyé wa tọrọ pọ̀lọpọ̀ gbẹ́sìn yìí ọkàn títorí pé ẹ̀ ń ka kí ó jẹ́jẹ́ sọ̀látò bọ̀ ìmáàmù fi ka fatia ó tún fi ké alamnashra lórí ìdúró ìwọ ò fatia kìí wọ́n á sọ pé yàn ọ̀gẹ́tì fatia ọ̀gẹ́tì ẹ̀ rákàyùn minus mo rò pé yé wa nítorí pé à ń fẹ́ kó ké torí gbà wọ́n bí àwọn sọ̀hábà léèrè wọ́n ní la'allakum taqra'una khalfa imamikum ṣé ìsìnkú ẹ̀ máa ka kí ó lẹ́yìn ìmáàmù nínú hadithi Ubadah ibn Samit radiyallahu anhu wọ́n ní haddan ya Rasulallah hezan léde Lárúbáwá a máa ń súrékè ni ànábì ọba wọn wí lórí sísúrékè nítorí sọ fún wa ní kí tún kí ó má lẹ́yìn imam àyàfi Fatiha nìkan torí la salata liman lam yaqra' biha kò sí sọlá àtúnṣe ní tí ó ti ké Fatiha ajẹ́ pé àsúrékè yẹn ti sẹ́kù àwọn àmà súrékè tiwa ni kì í sàwọn lè má mú mọ́tàn rẹ̀ dànù. gbàtí ìmáàmù ń ka kí ó lọ gbàtí ń ka ó èmi fatia màá tún ka súrà lé ní rákà alákọ̀ọ́kọ́ àtẹlẹ́kejì ti sọ̀látò lọ́wọ́ àti fatia lásán màá tún ké súrà lé ní rákà alákọ̀ọ́kọ́ àtẹlẹ́kejì láwọn sọ̀látì tẹ̀ ti ké fatia nìkan àyàfi tí ìmáàmù bá jáde nítorí ìmáàmù tó yẹ pé ibi tí wọ́n bá ti ń yánu tó máàlìkì yawmiddin Allahu akbar á tẹ́tí ké bá ti àti ké súra ni ó lòun ké sórí ẹ̀mí ni eléyìí ò ṣe lè máàmù torí ṣe lè máàmù lórí ẹ̀mí ni ìmáàmù tí ó ṣe ìmáàmù sàǹsàn ńlọ yẹ kó máa ṣe ìmáàmù wọn ò ní kọ́ ọ̀ka tí ó sínú wọn ní kọ́ ọ̀ka jẹ́jẹ́ ó túmọ̀ sí pé ọ̀ ń jẹ ẹnu ahọ́n rẹ̀ ń mì àkàngbọ́n tó ń wí ni. a gbọ́dọ̀ ṣàkíyèsí àmọ́ ìmáàmù tí ń kàn wò pé mo ti ka fati àtọ̀ mo ti ka lè la fi àgbà kí lọ kà ọ̀ ọjà bó ti jẹ wa aleykum salaam. kí nǹkan náà mí ń gbọ́ ẹni tó bá ó forí kanlẹ̀ ṣáájú sí sálámà èmi sì bá gbogbo sọ̀lá àbọ̀ forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà èmi sì bá gbogbo sọ̀lá bó ní sèse tó bá jẹ́ pé ìmáàmù ó forí kanlẹ̀ kó tó sálámà ni kò sí ìyàtọ̀ láàrin ẹni tó bá sọ láti láti bẹ̀rẹ̀ àti ẹni tó bá láàrin gbogbo ọ̀tẹ̀lẹ̀ torí bó ló ti fẹ́ dìde tẹ́lẹ̀ náà. ẹ̀rẹ̀tì kí ìmáàmù ọ̀sálámà ọ̀ní Allahu Akbar automatically ọ̀tẹ̀lẹ̀ náà ni. àmọ́ bá yẹ pé lẹ́yìn sí sálámà lọ́fẹ́ forí ìgbà tó ń bá ń lọ sí ìforí sẹ́mi kó ti sálámà ìgbà tó bá ti salama yìí wò ó dìde dúró ọ̀padà wa mọ̀ pé forí kalẹ̀ tún lọ sí forí lẹ́yìn sí sálámà àjẹkẹ́tì wọn náà bá parí sọ láti rẹ̀ ńkọ́ ó forí lẹ́ẹ̀mejì lẹ́yìn السلامة نعم Aleykum salaam. Sọ́dà kọ́ báyọ̀ أها ní. Ọ̀pá aláṣẹ kọ́ máa ṣe kìnnì. Kọ́ máa dáhùn tó ń bá bọ̀ tó ọba bá sọ̀rọ̀. òun sì ń sọ̀rọ̀ nínú lẹ́gbẹ̀. kí wọ́n lọ ń bá a sọ̀rọ̀ sí alákòóbá tí o àmọ́ ń bọ̀ sọ̀rọ̀ o <laughs> má bà sọ̀rọ̀ rárá rárá jẹ́ ọjà dènà kó tó a sọ̀rọ̀ náà nígbà tí èsè inú lè náà ti sí kan. وعليكم السلام mi ń gbọ́ ẹni bá fẹ́ béèrè kọ́ máa sọ̀rọ̀ dáadáa gbogbo etí ń سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Allah